anabi ni wọn fún ẹlòmíì ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà yóò sì sọnù lọ kò ní mọ̀ náà lé wọn á ní kí ló dé wọn lè máa ń zukiritu ẹni tí wọn bá dákọ mi lọ́dọ̀ rẹ̀ tí ò tiẹ̀ mira mira kẹ́ ẹ̀ yòǹbó anabi muhammad. sallallahu alayhi wa sallam. ẹ ní sínú àlìjẹ́nà o àtẹ̀mí náà. akí àfàwọn àgbà. ẹni kí bàbá máa wọlé kí bàbá máa rọra ní èsì àárí yín ojú yín ń dán bàbá la tún rí lẹ́ni lọ́dún yìí báyìí ẹ jẹ́ kí gbogbo akásá pé ní ìmọ̀túnkún dá ìmọ̀ wàdá ó látùkún sẹ́rí mọ́ dá ní mọ̀túnkún dá ìmọ̀ wàdá ó látùkún sẹ́rí mọ́ dá. bàbá ṣe ṣàkọ́fí ẹ̀sán ló dé ẹ̀ mọ́kànra ẹ̀sán ló dé ẹ̀ mọ́kànra ẹ̀san ló dé kí wọ́n mọ́kànra. ẹ̀san ló dé ẹ̀ mọ́kànra. gbàtà ń ké ewu táwọn wèkísà táwọn mú gàárì nínú òtútù kò sẹ́ni tó rí kò sẹ́ni tó mọ̀ ọlọ́run gbọ́ ládé nídìí mímọ́ lábá ń kọ́ lé làwọn ra mọ́tò láì sí ilé là ń lọ mẹ́ka ẹ̀san ló dé ẹ̀ mọ́kànra ẹ̀sán ló dé kí wọ́n mọ̀ kan rẹ̀. ẹ̀sán ló dé kí wọ́n mọ̀ kan rẹ̀. ẹ̀sán ló dé kí wọ́n mọ̀. ẹ̀sán ló kí wọ́n mọ̀ rẹ̀. àṣàlíò táǹkì ewu táwọn wèkì sá rí nínú òtútù kò sẹ́ni tó rí kò sẹ́ni tó mọ̀ ọlọ́run gbọ́ ládé nídìí mímọ́ lábá ń kọ́ lé là ń ra mọ́tò là ń ṣí ilé là ń lọ mẹ́ka ẹ̀san lóye ọmọ kan rà á jẹ́ ká wà lórí ìdúró ká sáré ṣe opening prayer because a fẹ́ fi gbogbo nǹkan lé ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run kó gbà fún wa bí a ṣe fẹ́. ẹ dìde ah, àwẹ̀ jẹ́lómi ò dìde sáwẹ̀ tí yàn ń gbò wá nù. ẹ eh, ẹ eh, ráwọn táwa wọn àti ẹ bẹ́ẹ̀. ẹ ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa. sọlú alánàbí ilẹ̀kẹ̀rí. sallallahu alaihi wasallam. Eh, a fún ọlọ́run ọba. alhamdulillah. ọba tí ó sọ wa ní àti èsì títí di ọdún yorùbá náà ni a dá ọpẹ́ mú kí ọlọ́run kó gba ọpẹ́ wa. alhamdulillah kí a fi anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. a fi kí ọlọ́run kí ọlọ́run bá kí ó gba ọpẹ́ wa. àmín. èyí tí a fẹ́ gbọ́ lé ní náà ọlọ́run mọ̀ ṣe ní àgbọ̀mọ̀ fún wa. àmín. àti àwọn àfa wa a fi àfa wa. anakunmọ̀lá. a fi àfa wa fi kí gbogbo àwọn àfa àtàwọn àbíbí ọlọ́run jẹ́ àárín pẹ́ o. àmín. a fi bàbá wa ọ̀gá bello a fi kí gbogbo àwọn ọkùnrin tó wà níbí ọlọ́run jẹ́ àárín pẹ́ o. àmín. a fi àmì ra wa. Eh, Bari ti dé mm. àfi kí gbogbo àwọn obìnrin wa mm. tó wà bíbí ọlọ́run ọjà rí yín o mm. mm-hmm. àwẹ̀ tọdún ni ọlọ́run ní ṣe ní àgbàmọ̀ fún wa ọlọ́run gbogbo ládá tí bẹnu Ramadan ọlọ́run jẹ́ kó bá wa o gbogbo dáadáa tá à ń tọrọ ọlọ́run jẹ́ kó ari gbà gbogbo nǹkan tá a fẹ́ tá a sọ fọlọ́run Ramadan ọlọ́run kò lè jìnnà sí wa o ọlá bisimilayi fatiha bisimilayi rahman alhamdulilayi rabbil alamin maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم تكبير الله أكبر. Submitting unto Almighty Allah. That's the Al-Quran. Al-Quran. That's the only opening prayer à lọ síbi alukur'an. from the greatest revelation that's the reading from the holy quran. tani o ka ah, fún wa ah nípa nìkankan alhaj abubakri ọlátúbọ̀sún bàbá ẹnìkan yẹn dàgbà jù. mi ò lẹ́bọ mi ò lóògùn ṣùgbọ́n mo ní kúránì ọlọ́run wọlá kúránì jọ̀wọ́ wá bá mi ṣẹ́gun mi ò lẹ́bọ mi ò lóògùn ṣùgbọ́n mo ní kúránì ọlọ́run wọlá kúránì jọ̀wọ́ wá bá mi ṣẹ́gun. أقدم تحياتي إلى مولانا فضيلة الشيخ المربي الكبرى هو بلبل من البلابل عالم من العلماء قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المسمي الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو سدي ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشية ليل هي أشد وطئا وأقوم كيلا وإن لك في النهار سبعا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على من يقولون وخاجرهم واجرا جميلا وسرني والمكسبين أول نعمة ومائلهم قليلا إن لدينا أنكالا وجهيما وطعام ذا غصة وأصاب أليم ويوم ترجوف الأرض والجبال وكانت جبال كسيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فأخذ فرعون رسولا فأخذناه أخسا وبيلا وكيف تتكون إن كفرتم يوم يجعل ولدان سيبا السماء منفتر به وكان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن ربك يعلم أنكم تقوم أدنى من ثلث الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل على النَّجَارِ alima anlan tuhufu fataba alaykum fakirahu ma tayassara minal qur'an alima an sayakuna minkum maridan wa akharuna yadribuna fil ard ويبتغون من فضل الله وآخرون يقاتلكم فاقرؤوا ما تيسر منهم وأقاموا الصلاة وأتوا الزكاة ما تقدموا لأنفسكم من خير تجدوا عند الله هو خير وأسم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم الله أكبر صلى الله عليه وسلم تكبير الله أكبر تكبير الله أكبر ẹ jẹ́ ká sọ pé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àfa wa tí wọ́n ka Al-Qur'an fún wa alhamdulilayi tí ẹ bá ń gbọ́ initiative pictures àwọn nìyẹn gbogbo nǹkan tá à ń ṣe ń bíbá lọ hire anybody wa gbogbo wa pátápátá iná kakọ̀s ní gbogbo wa èmi tí mo dúró síwájú yín náà bàbá tó ka Qur'an fún wa ni Alhaji Abubakar Ọlátúbọ̀sún àwọn ní olùdarí iléeṣẹ́ initiative. a fi àsìkò yìí pé bàbá wa àgbà tí Ọlọ́run fi ẹnu wọn dá sọ̀rọ̀ Alhaji wa Abdulrasaq abdullahi. abdullahi. bẹ́ẹ̀ bá ti wá. all you fipa member please be nah. on your feet. bẹ́ẹ̀ bá ti wá jí láàárọ̀ alhaji abdulrasaq nǹkan tẹ́ ẹ mọ̀ sọ ní fọlọ́n báyìí ni wípé gbogbo ohunkóhun tó ń pa mí lẹ́rìn gbogbo ohunkóhun tó ń pa ẹ́ lẹ́rìn kọ̀bọ̀ ọlọ́run mọ̀ọ́mọ̀ jó pa mí lẹ́kùn. gbogbo ohunkóhun tó ń pa mí lẹ́rìn gbogbo ohunkóhun tó ń pa mí lẹ́rìn kọ́bọ̀ ọlọ́run máa mà jópa alájí razaki kú iṣẹ́ ọba ọlọ́run yóò pẹ̀lú rẹ o alájí razaki eh, gbogbo ohunkóhun tó ń pa mí lẹ́rìn gbogbo ohunkóhun tó ń pa ẹ́ lẹ́rìn kọ́bọ̀ ọlọ́run máa mà jópa ẹlẹ́kọ̀ọ́ gbogbo ohunkóhun tó ń pa ẹ́ lẹ́rìn gbogbo ohunkóhun tó ń pa ẹlẹ́rìn ọ̀bọ̀ ọlọ́run máa máa jẹ́ pa ẹlẹ́kùn. ẹ̀gbá búdù láàyè kó pẹ́ ìlọrin àfọ̀njá oníkùúra ní bàbá kẹgbẹ́ o ọ̀bọ̀ ọlọ́run máa máa jó tẹ́tẹ́tẹ́tẹ́ láyè sọlú alanabil karim sọlú alanabil karim. ọ sọlọ lọ wàlẹ́hìn wàsálàm mo kí gbogbo wa ní kíkí ọlá kíkìlá ah. mo kí wa sí ìjókòó ti òní èyí tó Ramadan lecture wa mo bẹ̀rẹ̀ kíkí mi láti ọ̀dọ̀ àwọn àfa àgbà wa tí a pè lónìí Fadilat Sheikh Abdulfatai Muhammad Raji Asakofi Al-Edewi. al edewi ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́ kíkì mi tún lọ sí ọ̀dọ̀ ọ̀gá bello alhaji adébáyọ̀ salami ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́ mo kí sẹ́kítírì bí ó ti wá chief lẹ́kan Oyegoke, mo kí representative àwọn viroan lagos state governor and all other members that came with his uh, with the team mo kí gbogbo àwọn invited musicians wa wípé ẹ ṣe ẹ kú ìdìde mo kí àwọn artist wa náà tí wọ́n wà ń bì wípé àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ UVPAM bẹ̀rẹ̀ láti orí àwọn executive mi tí a jọ ń darí ẹgbẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ àti gbogbo àwọn elders UVPAM àti gbogbo ọmọ ẹgbẹ́ láti òkè mo kí pé salamu aleykum wa rahmatulahi wa barakatu. Uh, ah, like I said last year a Ramadan program yìí bíi five years ago ní Ìdúmọ̀tà a máa ń ṣe ní secretariat wa ní last year only the first program ramadan Ti a máa ṣe ní new place wa níbi tó jẹ́ arena that means today's event will be the second annual ramadan program Ti a máa ṣe and a improve sí lórí ẹ̀ ní ọdọọdún ni if you look at the way the program was organized last year and the way it's been organized this year there is a serious remarkable improvement and we pray that next year will surely be better than this. Tí a bá wo programu yìí, kí ni ìdí tí a fi ń ṣe programu náà? Ó ní wípé a fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ra wa yó. Torí ẹ̀ ni a fi pe àwọn onímọ̀ pé kí wọ́n bá wa sọ̀rọ̀ láti tún tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn wa kí wọ́n á lè mọ ohun tó tọ́ àti ohun tí ó yẹ tí ó yẹ ká ṣe láti gbé ẹ̀sìn ga àti láti fi rí ojú rere ọlọ́run ọba asáró pé à ń ṣe lecture a tún wò pé a tún ní láti wò pé àwọn kan wà tó jẹ́ pé they are not too comfortable with the way they are living their life that is a gbọ́dọ̀ wò pé kí ni tí a tún lè ṣe aside from lecture láti alleviate sufferings àwọn èèyàn maybe in our own small way. And that is why, if you look at our tent over there, we have packaged some things for all our invited guests and members. That is rice. Rice tí a contribute tí ó wà ní òkèèrè ń bẹ̀ yẹn kò ń ṣe ẹgbẹ́ wa gangan ló ra rice náà bí kò ṣe contribution àwọn ọmọ ẹgbẹ́ personally àti àwọn tó tún nífẹ̀ẹ́ outside this uh, association láti support the gesture and the goodwill during this month of Ramadan. We hope that by next year we'll be able to do more than what we are able to achieve this year. Actually, the program for this year, we started organizing very, very late. And we pray that by next year, we'll start very early to ensure that everything is in proper order and shape to be able to deliver what we believe everybody will be happy to go home with. That means I cannot conclude by not thanking all people that support us. For our members, I really appreciate you. I really appreciate you. You have done a wonderful job. To our outsiders, like Honorable Shegun Olulade, who is our patron, We really appreciate him. Anytime we call on him, he's always there to support us. Senator Oluremi Tinubu, Honorable Abdulrasheed Abdullahi, who is a member of Kwara State House of Assembly, is also a member of our association. He's the CEO of Mercury Pictures for all his contribution all the time. We appreciate you. Honorable Adijat Adeleye Oladapo, we appreciate you. Nira Sound, they did very well last year. this year they also contribute immensely towards the success of this program. We appreciate you and we pray that Almighty Allah will continue to reward you. On that note, I will not waste our time because we have a lot of fantastic program that we, uh, we want to deliver that will make this year event to be very, very unique. And there is no way I will conclude my appreciation without giving kudos to the Ramadan committee The members, I really appreciate you. I call them 12 midnight, 11, 11 o'clock at night, 8 a.m. in the morning, 7 a.m. in the morning. They are always there to answer my call and to put in a lot of effort to ensure that we are able to achieve this event today. I appreciate you. There's nothing I can do more than to say Almighty Allah will reward you abundantly. On behalf of myself and ESCO member, I welcome all of us to this event and I'm very sure Not only are we going to enjoy ourselves, but Almighty Allah we accept our prayers. In the name of Almighty Allah, we declare, I declare this event very, very open. Thank you very much. Alan. Ana Muslimu صغير uhibula wa uhibu nabi yina Muhammadu Rasulullah. Emi ama mùsùlùmí giri ó lè ó ti róhun fẹ̀yìntì àwọn afáwa ti ṣùrùbò mi mo ti pọ́ lóhùn ti dáhùn àtijọ́ ní gbólóhùn ó ti bá mi ṣámi sí ó ti fepo àti yọ̀ sí tí n bá ti pe láìlá kẹsàn yìí pé hílàlá o láìlá láìlá ok ó dùn mí gan páwọn òbí mi ò sí láyé mọ́ èmi gan ò mọ̀ pé mi ò ní rí wọn mọ́ ni mo ṣe ń rap bí ẹni tí ò ní wáyé mọ́ ẹ jọ ẹ jẹ́ ń sọ̀rọ̀ fáwọn ọmọ tán kì í wálé mọ́ èhé òwúrọ̀ la wà àwọn ẹ̀gbá wọn á ní bá a wà àwọn jàmbó wọ́n máa ní wagwan ṣùgbọ́n àwa tèkó a máa ní alfa mùsùlùmí máa sálámọ̀ orí mi má jẹ́ ń kábàámọ̀ èmi ò ní wọná jáàná mọ̀ tó bá ṣe dáadáa máa wà lùjọ́ náà ẹ̀yin tèmi ọdún tó ń bọ̀ ìṣe ló máa bá wa láyọ̀ ó yá DJ yẹ kán mọ̀. yahala yawahabu wali wọnse yajabaru ezuli jalale wali hikiramin Almighty God me dey give thanks to you. Almighty We dey give thanks to you. All I got to say is Alhamdulillah. Okay. All I have to say is Alhamdulillah. Okay. Baba mi lókè o, mo dúpẹ́ oore ẹ̀. Almighty God, we dey give thanks to you. Baba mi lókè o, mo dúpẹ́ oore. Okay. God bless. We feeling on the flow. Everybody look my face and feel on the show. God bless we dey feel it on the floor. Everybody look my face and feel on the show. I'm a Muslim representing Modira Satika. I'm a Muslim representing Modira Satika. I'm a Muslim representing Modira Satika. Kọ́dìrìyà ni mí mo lè lu bàndìrìyà. Kọ́dìrìyà ni mí mo lè Everybody come around make we shout Yahala. Almighty God, me they give thanks to you. Almighty God, me they give thanks to you. All I got to say is Alhamdulillah. All I have to say is Alhamdulillah. Yeah. Hey, bàbá mi lókè ọmọ màdúpẹ́ òde ẹ̀. Bàbá mi lókè ole. màdúpẹ́ kulu Kuluwalahu ahadu alahu samadu lam yeli wa lam yulad lam yakun lahu hadu se zubui zuri hasri. Fall through, Let's go. Everybody come out and let's pray to the Lord. All my people come out and let's pray to Allah. Yawahabu, Yahafu, Yahalahu. Ah, Yahalahu, Almighty God, we give thanks to you. All I got to say is Alhamdulillah. Alhaji Wakayode Wasiu eh, Siddiq, ẹ dìde kí o gbóyè orí. Bàbá ń wákà. Bàbá ń wákà. Uh, ẹ wo alájà tó wà mẹ́yìn ò jẹ́ káwa rí wọn dáadáa. alájà àti ìrìyìn bá alájì wa Káyọ̀dé Siddiq Ọlọ́run ní jẹ́ tẹ́láíláí. ní ẹgbẹ́ wọn. ní ẹgbẹ́ wọn ẹnìkan tí wọ́n wọlé èèyàn mọ̀rọ̀ bẹ́ni pé àbí àfin ni bẹ́ẹ̀ ni kì í ṣàfin orin lóde òní orin lóde ẹ mọ̀rọ̀ pé àfin ni but kì í ṣe àfin alájì wa Sauty Arẹwà dìde ńlẹ̀ kí o gbé èèyàn orí rẹ̀. alhaji nọ́mbà wa. abdulsalam abdulaziz Abíọ́dún Arẹwà. Sauty Arẹwà ẹ máa jókòó ẹjọ ọbẹ ṣe ń wọlé ẹ jẹ́ ká máa lọ jókòó ìtorí a lè rí ọjọ́ mọṣọ lókun. ẹ yẹ ká ṣe báyìí. aláwo aláìláìlá muhammadu ya rasulullah àgé bàbá mọ wá ní iyùlá àgé aláwo aláìláìlá ńlá muhammadu ya rasulullah àgé bàbá mọ wá ní iyùlá àgé. gbogbo yúfímà pátápátá epsilon production ajikan sí màá fọláyan ló ní kí n sọ pé ó sọ pé. Allahu wa la ilaha illallah Muhammadu ya Rasulullah baraka mo waliyullah Allahu wa la ilaha illallah Muhammadu ya Rasulullah wọ́n ní ọ̀lẹ́ ló ṣe mí absalom àwọn kan sọ pé ọ̀lẹ́ ló ṣe mí wọ́n lé mi ò mọ̀jú Muhammadu lọ àwọn kan sọ pé ọ̀lẹ́ ló ṣe mí wọ́n lé mi ò mọ̀jú Muhammadu lọ. lọ́kọ́ dìrì kẹ́ fọwọ́ dòrí ájì sọdíkì kórì yín máa fò lọ. Saoty lọ́sọ̀dì kórì ẹ̀ máa fò lọ dorí mú kórì ẹ̀ máa fò lọ táyé bí abídé lọ́kọ́ dìrì kẹ́ ìlà níwájẹ́ ìlà. everybody gbogbo isman everybody mo ń pe ṣé ìkùkọ dírì fa wọ́dọ̀ orí mú ẹ wá láṣẹ production òun kan fa wọ́dọ̀ orí mú ó yá ẹ fọ wọ́dọ̀ orí mú because torí yín bá fò lọ kò sí kọ́ mi fẹ́ o ayé mi ọ̀pẹ yẹn mi jẹ̀ mí là mo ti dorí mi mú kórì mi máa fò lọ ábídé lọ́kọ̀ dìrì kéyìlá níwájẹ́ bóyá sọ pé. zikiri lèmi nǹkan ní tèmi o. láyìlá láyìlá. Ah, ah. sallallahu alayhi wa sallam. ẹ gbé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ jọ àwọn tí wọ́n kẹ̀yìn sagbo yẹn jọ nítorí Ọlọ́run ẹ bá organize iṣẹ́ àfihàn kí gbogbo wa ká kojú sagbo ni ẹ jọ nítorí Ọlọ́run. mo kí bàbá mi ní musin azẹ́hùn sakọ́fí ẹ̀wọ̀n mọ́ni dáwàtì lọ́la oníṣẹ́ńlá àzàlá múniyàlẹ̀ ìkà sẹ́yìn náà lè ọ̀nbíyà ìgbésàlá múniyàlẹ̀ ìkà asifani asifiya. asalaamu ni aleika zanuli abiya. asalaamu eh, ni eh. aleika asifani asifiya. asalaamu ni aleika. asalaamu ni aleika zanuli anbiya. bisalaamu ni aleika asifani asifiya. asalaamu. Osi òsì náà ó takò àzàlà wọn ní alẹ́ ìka sẹ́yìn náà lẹ̀ á mi á àzàlà wọn ní alẹ́ ìka. corporate ẹni bá òun bínú razaki kò ní kọ́lé tó fi kó ẹni bá òun bínú razaki kò ní wọlé tó fi kó ẹni razaki fàǹdẹ̀sán ni ó pàdé àzàlà. wọn ní alẹ́ kò ní lówó tí ó fi kú ẹni bá ń bínú kazeemu kò ní lówó tí ó fi kú ẹni bá ń bínú akéemu òṣì ló takú àṣàlá. عليك زين الأنبياء asifani asifiya. asalaamu aleyka sẹ́yìn àbíyá bisalaam. sẹ́yìn aleyka asifani asifiya. Allah ló ṣe mí lóore ló jẹun wá dúpẹ́ oore. Allah ló ṣe mí lóore ló jẹun wá dúpẹ́ oore. Allah ló ṣe mí lóore ló jẹun wá dúpẹ́ oore. Allah ló ṣe mí lóore ló jẹun wá dúpẹ́ oore. ó fún mi lówó ó fún mi lọ́mọ ó fún mi lọ́kọ o àlàáfíà pẹ̀lú àlà ló ṣe mí lóore ló jẹun wá dúpẹ́ òre. àlà ló ṣe mí lóore ló jẹun wá dúpẹ́ òre. àlà ló ṣe mí lóore ló jẹun wá òre. àlà ló ṣe mí lóore ló jẹun wá òre. àmọ́ wí mo dé mo dé mo wáyé àlà àmọ́ wí mo dé. ধরে so kí n rere jẹ. ọ̀rẹ́ mi ni. rọ́jì tún bímọ. kọ́sàmù làwùlí. rọ́jì tún bímọ. بكل لسان قال بكل جواري أقول لكم أهلا وسهلا ومرحبا you thank you thank you thank you. Bàbí Síkírù Kákúkú ọ̀dọ́ṣọ̀ ìyóṣe. Thank you thank you thank you. Mo sọ pé tèmi ni success Adùkẹ́. Tèmi ni success. Tèmi ni success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tààlà yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi o. Ọmọ táyé mi tèmi ni success Adùkẹ́ Adé o. fi sínú gbà. Sáyé bí àmì mi. Àgàtà aláyàrá mi gbà bẹ́ẹ̀ fún mi. Ajíwá sí Káyọ̀dé, mo sọ pé tiwa ni success. Àwa Isman pátápátá. Tèmi ni success, ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tá aláyàrá mi gbà bẹ́ẹ̀ fún wa tèmi ní sọ́sọ́ màmá dárúkọ tèmi ní sọ́sọ́ màmá wò sí dá tèmi ní sọ́sọ́ sọ́lọ́run gbà mọ́ ẹ̀. sáyẹ́dẹ́rì náà tún bí ó ṣe wọ́n. ọ̀gá aláyàrá mi gbà bẹ́ẹ̀ fún mi. ọ̀gá lálátà wọlé gàlá. نرد فيك الهدى أمي كل وجياتي وبالاسم تربيه من البعد بشتات وضيق عليهم كل أرض ومسلك وزلزل بهم كل جاء جبا سلسلة بات رجعية إلهي وسيدي فبارك لا بملجي شير ما بقلت واسم وابك بصو ما بيدوانا وقرسي ميسر جلالي بيوزمك sabi ya sabi ma da o sabi wa bara si mi na ha sọnto bele esebe azi meme naligola salitu ka bele esebe ma sọ mi kọde o biya je awu je jala jali o je jali ala la ila ila ọjọ wípé la ila ila la ila ila. اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله رسول من انفسكم عزيز علي ما انتم عزيز عليكم بالمؤمنين رحمه رحيم فان الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العز العظيم Amém. Amém. Amém. àwa tá ń bẹ lórí ìdúró ká lọ jòkó torí Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين آمين ẹni táwẹ̀ ọba tí gbòkó bá mi sọ pé alahuma sọlì. alahuma sọlì. ala muhammadin. ala sayyidina muhammadin. wa ala alihi. wa وأصحابه وأصحابه وسلم وسلم sáwẹ̀ ò tí ì gbòyìn kẹ́ ẹ sọ pé alahuma sọ́lì. alahuma sọ́lì. ala sayidina muhammadin. ala sayidina muhammadin. wa ala alihi. wa ala alihi. wa asahabihi. wa asahabihi. wa sallim. wa sallim. àmín. àmín. béèyàn bá dojú agbo tó yẹ kó kíyàn tí ò bá kí tó kí ọlọ́run ọlọ́run ò sì ní recognize ẹ̀. torí ànábì Muhammad tó jẹ́ àmọ́ ọlọ́run èèyàn ni ọlọ́run sì ní kóńtóńtó ìbú náà la fàtàbí òun ní lọ. tó ẹ pé lóòótọ́ lẹ ẹni mọ rán sí yín kọ́kọ́ tẹ̀lé èmi ọlọ́run àkókò nígbà mi láti máa dákọ̀ lọ́kọ̀ọ̀kan mo fi ẹ̀yin kí gbogbo àwọn tẹ́ ń jọ ń ṣe mákẹ́tà ẹ bá mi gbà bẹ́ẹ̀ mo kí ọ̀gá Bello this is the first time inú kémi máa rí inú tẹlifíṣàn ṣùgbọ́n this is the first time tèmi pẹ̀lú wọn jọ pàdé ní face to face ó fẹ́ràn bàbá náà púpọ̀ torí pé ó proof mùsùlùmí ni mí kódà bó ṣe bó ṣe bọ́ háàtì apààyàn <laughs> yóò jẹ́ wọ́n mọ̀ pé mùsùlùmí lòun níbẹ̀ ọpọlọ náà ò ní dàrú o bẹ́ẹ̀ ṣe ń kó gbogbo wọn jẹ àtẹ̀yìn àti pírẹsidẹ́ǹtì ẹ̀ ní sánkú mọ́ wa lọ́wọ́ o mo fi ṣéwù líláfi àti ṣé abdulrasheed mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà ọlọ́run kó bá mi kí n mo fi mc ọmọ mi ó sálọ mọ́ mi lọ́wọ́ láti ìyá two thousand ọlọ́run mo rá ọmọ lónìí ní tí wọ́n fi ojú ẹ̀ rí ní èní àwọn eléyìí wọ́n gbìyànjú nígbà tí adémọ́kà tí ẹ fẹ́ yàn wá jẹ olóhùn sọ sẹ́kẹ́tìrì sínú àpò mo ní mọ̀ sọ sínú àpò mọ̀jẹ̀ ọba ajì wá jẹ́ látọ̀dún náà ló ti sá lọ́mọ mi lọ́wọ́ ọlọ́run bá mi kò ní í pa ọ́ máa o fáàrí wa lọ jẹ́ ọba mi ò ní jẹ́ ọ̀sán kú o mo ẹ̀yin elétò ọlọ́run fúnra rẹ̀ recognize yín ọba mi tó recognize yín kò ní jẹ́ ẹ o mo kí àwọn ọmọ mi ẹnu kò tí ẹnu mi ò gbà pé ọmọ mi kọ́ lòun nínú gbogbo àwọn artist tó wà níbí àfi tọ́ba tí gírímọ́ǹkà yìí bá ti wọkàn rẹ̀ ló kù mo sì wò pé gbogbo àwọn ọmọ tí mo bí kò sóní gírímọ́ǹkà inú wọn Wàsíù Sọ̀díkì làkọ́bí mi àárín ni arẹwà wà <laughs> àárín larẹwà wà ní tiẹ̀ àwọn iṣẹ́ tí mo fẹ́ ràn yìí ṣé Wàsíù Sọ̀díkì àbúrò rẹ ni gbogbo àwọn eléyìí o ọmọkùnrin tóbìnrin bá sì pọ̀ lẹ́yìn rẹ̀ kákọ́ọ̀sì wọn a máa yàtọ̀ tọ́ o ó rí àwọn kan kóra wọn jọ tí lágbájá ni wọ́n fẹ́ mo ní wò wọn látẹ̀ kan tí a ń kọrin táwọn kan bá kọrin àwọn kan ó dìde táwọn kan bá kọrin àwọn kan ò ní dìde ó ti fi hàn pé wọ́n ní kánkọ́ọ̀sì láàrin ara wọn oníkálukú ló ní group wọlọ́wọ́ a mọ báwo ló ti ṣe ṣe adarí yẹn tó fi ní fi sọ́dọ̀ ẹnìkan o. ìyá àbejì ẹ̀yìn ló máa ń fi ń lélẹ̀ o wàsíù sọ̀díìkì sọ̀ǹgbọ́ ìyá àbejì ẹ̀yìn ní fi sùn kì í fẹ̀gbẹ́ o táwọn ọmọ méjèèjì bá ti ń ké yọ̀nà yàn kan kan ni o torí náà ìwọ ló ní gbogbo wọn o mo fi ta ni ní mo fi yá mi kí gbogbo yín. ọlọ́run kó bá ń kí yín. àmín. olóríire ni yín nínú ayé oríire yín ò ní dorí burúkú. àmín. mo kí brothers and sisters in Islam asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. torí náà gbogbo yín ni mo kí o ṣé kí n ṣe pé kàn fẹ́ yín àdúrà méjì mo fẹ́ ṣe fún ìkan ìpè ìkan àdúrà pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run láwọn tí wọ́n tẹ̀lé ìdó àtẹ̀yìn àtàwọn tí wọ́n wà níbí ẹ̀ ní jèrè ọkọ o ẹ sàmì ẹ̀yin ò lè sàmì ọ̀lẹ́ ìwọ̀n àṣẹ ọlọ́run wọ láwọn tí wọ́n tẹ̀lé ìdó ẹ̀ ní jèrè ọkọ ẹ̀sìn àmì abẹ́fẹ́ ká àmì ó ṣòfò ni ọ̀gá wa Yínká Quadri lóde ẹ̀kú òde ọjọ́ àdúrà yín ó ọlọ́run wà ah, ah. <laughs> mo tún mú ọ lẹ́nìí ọmọ mi dáadáa ẹni ọlọ́run pọ́n ẹ̀jẹ̀ àpọ́n lédèwé dàgbà ká lè rọ́nà gbégbá o mọ́ríyá bàbí kùn aláwàsálà ẹni ọlọ́run pọ́n ẹ̀jẹ̀ àpọ́n lédèwé dàgbà ká lè rọ́nà gbégbá o. ṣé ẹ ti jókòó mo ń ṣàdúrà fún àwọn obìnrin lọ́wọ́lẹ́ wọlé. ọ̀rọ̀ obìnrin ò ní yọ kúrò lọ́rọ̀ yín o mo ṣàdúrà fún yín mo ní ọlọ́run àwọn tí wọ́n tẹ̀lé idó ẹ̀ jèrè ọkọ ẹ̀ẹ́dẹ̀ sami tí n bá ṣe àdúrà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ gbọ́dọ̀ ẹni tí sàmí eléyìí kò gbọ́dọ̀ sàmí o torí bọ́ sàmí ẹlẹ́ẹ̀kejì kò ní o ẹ ṣe àmì eléyìí tí mò ń ṣe pé ní ọkọ wí kó ẹ jèrè ọmọ ṣe rí i pé yẹn lóòkè ju tẹ̀kan lọ obìnrin tó bá jèrè ọkọ tó bá bí ogún ọmọ gbogbo ẹ̀ ní òkú tẹ́ ẹ bá ti rí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá ń ṣàdúrà fún yín kì í ṣe irú wa ní túmọ̀ ṣépè fún yàn ẹ tètè máa ṣàmì tẹ́ ẹ bá ṣàmì yọkàn gbé àdúrà yẹn lọ ni ńgbà tí gbogbo ọmọ bá kú tán lọ́kọ́ ọmọ wípé ń máa ní olórí burúkú ẹ gbogbo ọmọ dàbí gbogbo ẹ ló ti gbàjẹ́ ìlérè ìwọ lọ́dẹ̀ jogún ẹ̀ ó tó fún mi lóyún kò ní í fún ọ. ó jèrè ọkọ nù sẹ́rù ẹ̀ lẹ́fẹ́ ẹ̀hìn à ń ṣàdúrà fún yẹn wàá ràn mú bí òkú olòṣì ẹ̀ sàn àdúrà ẹ̀ ní jèrè ọkọ ẹ̀ jèrè ọmọ brothers and sisters in Islam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi min àwọn àfáà wa tán kọ́ wa lẹ́kọ̀ọ́. Olúwa bá a ṣe dáadáa fún wọn. Àmín. Mọ̀lánà Ṣé Abdulyakin Mustapha. Ọlọ́run bá àbùkù orí àlìkìyàmọ́ wọn àlìfà wa tèmi olúwa mọ́sá bá pẹ̀lú wọn ìyá àti bàbá tánrán wà nílé kéwú olúwa dákun mọ́sá bá ní ṣe dáadáa fún wọn ẹ bá mi ṣe iná àtẹ iná. iná àtẹ iná kàlíkàwùsàr fasalili rọbì kàwáníyàr iná zaniya kàwọlà abtar. àwa náà olúwa o mọ́sọ̀ọ́dún eléyìí lásìmọ́ fún wa jẹ́ àsọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kàṣẹ iná àtẹ́ná fúnra wa náà bisimilahi rahmani rahim iná àtàyìnà kàlùkàwùsàr fasalili rabbi kawaniyar iná sani akawọlá abtar tẹ́ ẹ bá wo tọ́píìkì tí wọ́n fún wa pásítọ̀tù àlìjẹ́ náà ibo ló wà ọba sì pé ní tíkẹ́ẹ̀tì àlìjánná níbo ló wà ṣùgbọ́n tá a bá pè ní pásítọ̀tù yẹn yẹn ló máa kún torí nínú pásítọ̀tù ni wọ́n máa gba físàsì ẹ̀ sí ń lé mọ́ are you sleeping are you following me. Yes, sir téèyàn bá wá ní pásítọ̀tù tí ó bá ní físà kò lè lọ bí kankan téèyàn bá sì ní físà lọ́wọ́ tí ò rí pásítọ̀tù fi sí sẹ́mọ̀ pé kò lè lọ bí kankan àfi ká pè é pé pásítọ̀tù àlìjánná ń bo ló wà. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim. alhamdulilayi aladi látàǹfààwù tán àtúmọ̀ni àtàwù wàlá tàdúrú màá sí àtúmọ̀ni àsáwù láyùgì ní sukuru máa ń sakara o yajiburu kúfúrú máa ń kafara o subahánamá kula ṣe ń mi ní asọ́mọ́tì i asọ́mu mi ń kulẹ̀ àsìmí subahánamá ń kára lima lukí nàbìlì máa ó ti subahánamá ní huwa ahadu faradu samadu lẹ́dí lamu yalidi wàlamu yúladi wàlámù yakun lahu kufuwani ahadun adúpẹ́ fún ọlọ́run. alihamudulilayi. òjò payín òjẹ́ lè dúpẹ́ fọlọ́run. alihamudulilayi. àwẹ̀ ń gbo pírẹ́sidẹ́ǹtì kò lè yanu. alihamudulilayi ọ̀gá bello ti rọ dodo kò lè yanu dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni. alhamdulilayi. ẹni ọba mọ̀ polúwa mi ṣeun lóore kó dúpẹ́ fún ọlọ́run ọba ọ̀hún. alhamdulilayi. ọba ìwo ni mo dúwé ká dúpẹ́ fún. látàǹfààhùn tọ́ àtùmọ́ni àtàwù gbogbo àwọn tí wọ́n kóra àwọn jọ pé tọ́lọ́run làwọn máa ṣe kò wúlò fọlọ́run. wọ̀lá àtàdúró máa sì yàtúmọ̀ ní àṣà o àwọn kan sì kóra wọn jọ wọ́n pọ̀ jù wá lọ wọ́n ń ṣe ọlọ́run ni ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe ọlọ́run ọba kò ní ọlọ́run lára láyúgi ní ìṣukúrú máa ń ṣàkàràwò àwọn tí wọ́n ní olúwa ló ṣe wá lóore ẹ jẹ́ á dúpẹ́ fún ọpẹ́ wọn tí wọ́n ń dá kò lékún ọlá ọlọ́run àwọn tí wọ́n sì ń ṣàìmoore fún ọlọ́run àìmoore wọn kọ̀tọ́ ọlọ́run ló sì mímọ́ fún ọba tọ́jẹ́ wípé gbogbo nǹkan tó bá lóun ń tóbi nǹkan yẹn ọmọ kéré lábẹ́ títóbi tọlọ́run àásọmùmí ń kulẹ̀ àzíyìn olúwa ní fi tóbi ju gbogbo nǹkan tí tóbi lọ níjọ́ tí àwọn èèyàn kan nílẹ̀ káàró òjíire tí wọ́n gbà pé àwọn ní ọ̀gá àwọn lólórí nítorí oògùn àtagbára ta fún wọn ìkan nínú wọn ó ní wọ́n ń pè ní lálá ọmọ irani èkejì tí mo tún lè sáré sọ fún yín náà ni ẹgbẹ̀jì ọmọ abẹ́kúta lòun lógùn state yín bí ẹ̀yin ọmọ ìyá mi lálá ò ní wọ́n fi jẹ balógun níra ní Kwara State wọ́n wá ní lálá bógun bá ti rò ńlé bó bá ti rò lóde bó ló ṣe fẹ́ máa ṣe é fún wa ó ní à èmi gbogbo ara kìkì ogun àdó ẹgbẹ̀rún méje ní bẹ níkùn mi tọ́jẹ́ ti jagunjagun ẹ̀yin ẹ sá fún mi bógun bá ti dé wọ́n bá ń sọ fún un pé ogun ti tìró ńlé ogun ti tìró lóde ó lóun ò ní kú olórí ìjókòó òun tóun ó fi ṣẹ́gun ni ó bá pọ àdó kan wá àdó mi ogun ti tìró ogun ti tìró lóde lọ́ọ́ máa bá mi pàdé ogun lẹ́nu bodè tí àwọn ọ̀tá ń bá ń bọ̀ tí wọ́n bá pé ọgọ́rùn mẹ́rin ìwọ àdó mi produce ọgọ́rùn-ún mẹ́jọ ẹ mú wọn méjì méjì ẹ ṣe wọn túútú bẹ́ẹ̀ ni ogun ṣe ń ṣẹ́ fún láńlá ní gbogbo ọjọ́ tí ń bá ti ń lọ ogun kì í kú ònílé ṣùgbọ́n ìgbẹ̀yìn sí ogun ní ọba mú ọmọ pírẹsidẹ́ǹtì yéègúnṣẹ́ yóò mú ọmọ bello yéèrande yóò mú ọmọ ògògó yóò fi ṣe kàìnkàìn yóò wá mú ọmọ ọlọ́run wá ní ọba fi ní òfin símú yóò jò yóò fi símú wọn á ní à ikú ìtara níkọ̀ gbà wá lọ́wọ́ rẹ̀ ikú tinú lélà tó ń kú yìí ó ní torí kíni wọ́n lẹ́sì bẹ̀rù ọba òkè ọlọ́ba kan ń bẹ lókè tí ò ní rẹkọgnáìsì àwọn wọ́n ní à ọba yẹn kọjá bẹ́ẹ̀ ó ní ẹ pé kóun pẹ̀lú rẹ̀ ó wá wọ́n ní ọba yẹn kì í kúò láàfin ó ní kì í kúò láàfin ẹ bóun kì í bá kúò láàfin rẹ̀ òun wọ́n lọ àtàǹkì ẹ tó ń bá àtàǹkì ẹ ṣebí lókè lẹ ló wá tó bá tiẹ̀ wíìnì òun yóò mọ̀ pé ọkùnrin kan wá wọlé tó òun ló bá gbé àpótí oògùn rẹ̀ jáde bó ṣe gbé àpótí oògùn rẹ̀ jáde ní bá fúnra ara àpótí ló ṣí ni afọ́nrán òwú kan bá jáde nínú ẹ̀ bá fọ́nrán òwú ti jáde nínú ẹ̀ ló bá ló ẹsẹ̀ mọ́ ní gbé lálá òkè máa ń gbé mi rè lálá lọ́dọ̀ ọba òkè ṣùgbọ́n àánẹ́ máa ń kà ara lima lókì nàbí lima otí mímọ́ fún ọba tó fi kú sàgbà gbogbo ń tọ́ da gbogbo èèyàn wá péjọ síta wọ́n ń wò ó ó ń gun òkè sánmà lọ pẹ̀lú afárán òwú kan àtàzọ́ra mi ní àìsùlá yòdìríkulẹ̀ abusọ́ọ̀rù títí ó fi débi tójú ò lè rí máa ń sánmà gbà tó wá yá lọ́lọ́run ọba bá ní kíkọ́ ká má gbèdé méjì ọ̀run ikú pa síbẹ̀ àṣé òòṣà jìgànjìgàn kan ò sí èèyàn jìgànjìgàn ní ń bẹ lábẹ́ òòṣà jìgànjìgàn òun ló pe ọfọ̀ ńlẹ̀ tí afárán òwú fi gbé lọ kọ̀ wá sí ẹni tó fẹ́ pè ọ̀fọ̀ fún àpótí kó gbé wálẹ̀ mọ̀ ibẹ̀ lọ́wọ́ ara sí lápá ń bá ń jábọ́ lórí bá ń jábọ́ látìgbà náà ni yorùbá ń sọ pé lálá tórókè. ilẹ̀ ní bá ṣubú ẹná mọ́ kára ní mákàlùkì nàbí lè mọ́ tì. láìláìláìlá ẹni ọba ti dé ní ìsìn ẹ̀yìn elétò ẹ̀ ọgbẹ̀yìn kámẹ́rà lọ ni o mi ò fáriwo mi ò sì fẹ́ kéèyàn sọ pé mi ò kàn mọ kàn ń lábùkù ẹ̀rọ rà mọ́ mu wọn tọ́ wá fìlà mọ́rí bí ògògò fún ọ látẹ̀kan. subahana máa ń kọ́ra ní màkàlùkì nàbí lè máa tì. ẹgbẹ̀jì ọmọ abẹ́kúta ń tiẹ̀ òun náà lóògùn débi wípé tí n bá ń lọ sójú ogun àwọn atọ́kùn rẹ̀ seventeen ni wọ́n mẹ́tàdínlógún àwọn mẹ́tàdínlógún yìí pírẹsidẹ́ǹtì kí ni wọ́n bá ọlọ́run là ń kí lọ́wọ́ ẹ jẹ́ kó àwọn náà lọ jókòó ọlọ́run tá à ń kí ju gbogbo wa lọ ẹ bá ń fún ọ láàyè tiwọn. wọn náà sásì gbọ́ àfìgbà tá a bá sùn àbẹ́ ìwárí ti ń yí bí odó kí ló dé. ti ń yí bí ọláyà. <laughs> Mr Money ọ̀dà ní ìráyè tiẹ̀ ayakumula a ní kó jókòó gbogbo àwọn tí ọba ti ga púpọ̀ báyìí wàhálà ni kí ló dé abóorùpá àdá ọmọ ni adá yín mọ̀ jura yín lọ. ẹgbẹ̀jì ológun ohun àwọn atọ́kùn rẹ̀ mẹ́tàdínlógún ni seventeen àwọn bíi mẹ́fà ó di nítan mú torí wọn ò gbọ́dọ̀ sọ́ọ́lẹ̀ ìtàn ilé àwọn bíi mẹ́fà ni ó di mú apá eléyìí àwọn bíi mélòó kan ó dì mú apá eléyìí àwọn bíi mélòó kan ó dì mú àwọn kan wà á dì mú ń kún ẹni tí ń lọ ọjà tẹ́ dì mú báwo ni ó ti ṣe jà kò sọ́wọ́ kò sẹ́sẹ̀ kò sí kankan kí ló wá kù tẹ́gbẹ̀jì fẹ́ máa fi jà ojú nìkan ló kù tí ó máa fi jà gbogbo ẹni ọba wá rí báyìí tọ́ba ti lè ṣẹ́jú mọ́ ẹ̀jẹ̀ ọgbẹ́ lára gbogbo wọn ni wọ́n bá ṣe ọgọ́rùn-ún mẹ́jọ wọ́n bá ṣe one thousand àmọ́ tí n bá tún wá ń togun ń bọ̀ gbogbo àwọn tó bá wá pàdé tí ó bá wá pàdé rẹ̀ gbogbo wọn náà ó tún máa kú ni ní kábíyèsí bá pè pé ẹgbẹ̀jì ikú ti ìtala ní kọ́ ọba dìfẹ́ǹdì ikú ilé ló ń tún fi ń pa wáyì òun lẹ́ẹ̀sẹ̀ tutù kú ni wọ́n ní kílẹ̀ tutù kú táwọn ó ṣe ó ní tẹ́ ẹ bá ti gbọ́ tóun bá ń lùlù pé ẹgbẹ̀jì tògùn dé o tògùntògùn ló tún ń bọ̀ wálé ẹgbẹ̀jì tògùn dé o ó ní kẹ́ ẹ tètè lọ wá ọmọbìnrin kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ilé ọkọ kẹ́ẹ̀sì wá ọmọkùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó kẹ́ẹ̀dúnbó àwọn méjèèjì sẹ́nu ọ̀nà oògùn òun ìgbà yẹn lára òun ó tó wálẹ̀ tára òun bá wá wálẹ̀ ńgbà gbogbo ẹni òun bá ṣẹ́jú oju nọ́mà ojú ni ọmọ ń jẹ́ àmọ́ tára òun ara òun ò lè o bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún gbogbo ọjọ́ tó bá lọ sógun ṣùgbọ́n sáà àtàyà omi ńgbà kan dàkàlù aláẹgbẹ̀jì wàwá jàdú ẹgbẹ̀jì kan di máa ta o ẹgbẹ̀jì ti máa fojú páyàn ní a bá wọlé tòun náà ní a bá gbọ́ pé ikú ti pa látìgbà náà làwọn bàbá ti ń dà ní pé ikú tọ́pà láálá nílé ra òun lọ́pẹ̀gbẹ̀jì olóògùn kò náà mọ̀ tí ikú ó lè pa. ikú tọ́pà láálá ní ìlà òun ló gbàgbẹ́jì ó ológun kò sẹ́ni náà mọ́ tí ikú ò lè pa. ikú tó pàlàlà ní ìlera òun lọ́pẹ̀gbẹ́ yìí ológun kò sẹ́ni náà mọ́ tí ikú ò lè pa. ikú tó pàlàlà ní ìlera òun ló gbàgbẹ́jì ó ológun kò sẹ́ni náà mọ́ tí ikú ni náà o. Ikú ò lè pa. Kò sẹ́ni náà mọ́. Ikú tí kú ò pa. Ẹni bá mọ̀ pé kò sí ikú ò lè má pa òun kọkàn sára sọ́ba tí kì í kú pé Allahu akibaru. Allahu akibaru. Ọba èwo ni the one and only who created us from an ordinary water change us from ratio to ratio from October geography to another October geography between forty days to forty days, and the day that your father and your mother were under bed, they didn't know anything that you are coming to the world, they just thinking that they are in the circle of enjoyment. Njọ́ tí ìyá àti bàbá rẹ̀ ń rẹ́mú fi kí lórí bẹ́ẹ̀dì, wọ́n lérò pé àwọn ń ni five minutes enjoyment everlasting sorrow ìgbádùn ìṣẹ́jú márùn lódògògó ìgbádùn ìṣẹ́jú márùn lódì yínká kọ́dìrì ìgbádùn ìṣẹ́jú márùn lọ́dọ̀ ọlọ́run wà ìgbádùn ìṣẹ́jú márùn náà lọ́dàrọ̀ tí ń rìn ní títì tí ò tí ò lè lọ òun náà ló wèrè tí wọ́n ń sọ lóko káàkiri ọba tí ò ṣe yín ní wèrè ọba tí ò ṣe yín lólòsì ọba tí ò ṣe yín ní ẹ̀ẹ́dẹ̀ kan sára sí i. Allahu Akbar. ẹ̀yin ọmọ ìyá mi o ẹ̀ sílé ọmọbìnrin ìmọ̀kìá mọ́ o wọ́n á kí ẹ jù bẹ́ẹ̀ lọ́ọ́ wọn kì í jù bẹ́ẹ̀ lọ o. láṣẹ àyà dìlú láṣẹ àyà síbí o. láṣẹ à. yàdìlú. láṣẹ àyè síbí o kò sí níta fi tá a lè fi wí ọlọ́run. wàlá yóò mọ sílùú kọ́díjà làbí sáde. kò sí kan tá a lè fi wé láti ara àtọ̀ àtọ̀ ẹyọ kan tí ọkùnrin dà sọ́dọ̀ obìnrin wọ́n wá ń sọ fún àwọn onímọ̀ sáyẹ́nsì jí ó wa wípé ẹni títí ọba lè produce egg tó six million six thousand six hundred and sixty six kò lè dọ́mọ ẹni ẹlòmíì inú wáyé irú ògògó tó ga dáadáa báyìí ó lè lọ bí ẹ̀mẹ́ta tó o bá lọ bí ẹ̀mẹ́ta lórí ìyàwó rẹ yẹn eighteen thousand eh, eighteen million eighteen thousand and some numbers lọ dà sọ́dọ̀ ìyàwó rẹ yẹn tọ́lọ́wọ́n ọba ọba wa fi pákéjì sí tọ́yọ́ pé bá a ṣe dà síbẹ̀ gbogbo àwọn eighteen million yẹn lọ ìyàwó wa bí njọ́ kan abẹ́ lérò pé wọn ò lè bí ni àwọn tí ń bí mẹ́jọ ṣe bẹ́ẹ̀ rí mẹ́ẹ̀ẹ́dógún ọkùnrin kan bẹ ní ilẹ̀ lárúbáwá ní Syria ńgbà tí ó fẹ́ ìyàwó ni ìyàwó rẹ̀ bá lóyún ló bá bí méjìlá ló bá lóhùn ò ní súnmọ́ ìyàwó mọ́ wọn lọ fẹ́ ìyàwó míì bó ṣe tún fẹ́ míì ìyẹn náà bá tún bí méjìlá ó tún lóun wọn fẹ́ kẹta ó tún fẹ́ kẹta ìyẹn bá bí mẹ́ẹ̀ẹ́dógún wọn ní ọ̀dà kò burú mọ́ wulẹ̀ sí mi mọ́ ó ní àwọn eléyìí wọn ò ní ráyè tòun ẹjọ́ ń wọ́wọ́ ọmọ kékeré kan gbàtí ọ̀fẹ́ ọmọ kékeré yẹn ìyẹn bá bí eighteen àṣẹ lára rẹ̀ ní ọmọ bí ìdún wá nígbà ń pọ̀ sí wọn lára ni àwọn wọn bá produce ẹ̀ bó ṣe pọ̀ sí wọn lára yẹn ló fi jẹ́ yí pé tẹ́ ẹ bá rí ọkùnrin tó bí obìnrin tí ń bá ń bínú ó yẹ kẹ́rin kẹ́ ẹ ṣe mítì kẹ́ ẹ etí ẹ̀ kẹ́ lórí kí ló dé ebi ń tọ́ da sọ́dọ̀ mi mo bọ produce síta nítorí pé ohun tí ń pè lọ́kùnrin òun ló máa ní chromosome tó ní xy tí ìwọ bá ní chromosome tó ní xy tó bá ṣe pé xx náà ló produce xx ló wà lọ́dọ̀ obìnrin xy ni wọ́n gbọ́dọ̀ fi kún kó tó lè di ọkùnrin tí wọ́n bá wá ní xy lọ́dọ̀ tó ń produce xx obìnrin lẹ́jọ́ máa bí ọ̀wá ń disappoint ọ̀wá ní n ò ní wálé mọ́ ń pẹ́ kọ́ mọ́tò wálé mọ́ kó o tó rìn lọ. ẹ̀yin ọmọ ìyá mi ọba tó ṣe wá lóore yìí ẹ bá mi kan sáárá sí i ẹ̀yọ̀ ń ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ tí ẹ lé yòǹbó ẹ. sallallahu alayhi wa sallam. àwẹ̀ ń gbòyìn kò jẹ́ lé yòǹbó ànábì. sallallahu alayhi wa mo dáwọ̀ o nínú fíìmù tó ń fojú ayé rí àwọn olùsí aṣẹ́wó òsì ń ṣe wáàsì gidi lọ òun tún ṣe nǹkan tábà bí pé kí lè sọ wàá sọ pé àfáà yẹn ń sọ pẹ́tẹpẹ́tẹ ìwọ náà ṣé ń farabalẹ̀ are you following me. yes sir. ẹ bá ń yòǹbó ànábì kẹ́ yóò mi. sallallahu alayhi wa sallam. ẹ juwọ́ sí wìtí wìtí. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ànábì ni wọ́n fún ẹlòmíín ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà yóò sì sọnù lọ kò ní í lé. Allah. wọ́n wá ní kí wọ́n de wọ́n lè máa ń zukiritu indahu ẹni tí wọ́n bá dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ tí ò tiẹ̀ e mira. mira kẹ́ yòǹbó Muhammad. sallallahu alayhi wa sallam ẹ e ní sínú àlìjáná o àtẹ̀mí náà. Àmín. ohun tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí òun náà ni pásítọ̀tù àlìjẹ́nà níbo la ti rí ẹ̀ ń bẹ́ lé abẹ́sùn lọ àlìfùlání máa bọ̀ láyé àwọn àfáàrí kí wọ́n níwọ̀n bá o àfáàní ọwọ́ ìsàkúrí àlékún múlíkùrí àánú. fásitẹ́mi ò lọ́wọ́ wá sì tú. àní ọmọ àbọ̀lá ayé wa ń bí. làlàkùn tùrí amún. ẹ sílé. agbẹ́yọ̀ já sùn. are you sleeping? no sir. anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ìwé mímọ́ tó fi ránṣẹ́ sí wa ó jẹ́ òye wa wípé tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà wa kò síbi tá a ti lè rí a lè rí bi a lè rí níbi àwẹ̀ gbígbà a lè rí níbi ìrun kíkí a lè rí níbi ìsàká yíyọ a lè rí níbi ájì lílọ kódà iṣẹ́ rẹ̀ mo fún yàn mo fún gbogbo ayé lóúnjẹ kò lè jẹ́ ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ pásítọ̀tù tiẹ̀ ìbòlẹ̀ ti wá rí i ìwé mímọ́ ń sọ fún wa wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa qada rabbuka alla ta'budu illa iyyahu. wa bil walidayni ihsana. imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tani'arihuma wa kullahuma qawlan karima. imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima. ẹ̀ ń bẹ̀ ń lé abẹ́ sùn lọ olúwa wa ń sọ fún wa pé kọ̀dọ́rọ̀ búkà ńlá àtàbùdù ìlà ìyàwó mo pàṣẹ èmi ọlọ́run tí mo dá yín tí mo ní ẹ̀tọ́ sí gbogbo nǹkan kí ni wọ́n ń pè ní ọlọ́run ẹni tó ní ọ̀hún lórí ohun gbogbo ní jẹ́ ọlọ́hun ẹni tó yẹ pé tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀tọ́ rẹ̀ yóò hun yín ohun tójú yín máa rí òní da òní wọ́n ń pè ní ọlọ́run ó ní mo wá pàṣẹ ipe ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan mi èmi nìkan ni kẹ́ ẹ máa forí balẹ̀ fún. wabili walidain ihsana. ń bọ̀ ọmọ yìí èmi tí mo ní ẹ máa forí balẹ̀ fún yẹn ìforíbalẹ̀ ọ̀hún gbogbo òwe mímọ́ tó wálé ayé ló púrùfù ẹ̀ fún wa Ifá púrùfù ẹ̀ bíbélì púrùfù ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé extraordinary làfáà tẹ́ ẹ pé mo fẹ́ pé ó pẹ́ kẹ́ ẹ tó mọ̀ mí mo dúró dàkókò tèmi ni. ifá púrúfù pé ọlọ́run ọ̀kan bíbélì púrúfù pé ọlọ́run ọ̀kan kùránì púrúfù pé ọlọ́run ọ̀kan ọlọ́run ọ̀kan yẹn ló wá ń béèrè ká máa forí balẹ̀ fóun inú tó púrúfù ifá òní wọ́n ń pè ní odù lẹ́kì èdè hebrew ni wọ́n fi kọ ifá tẹ́lẹ̀ kan tó máa yí padà sí àwọn èdè míì òun wá sọ wípé kútúbù ẹ̀ lóhì odò ẹ̀ lóhì ọ̀lẹ́lẹ́kí ọ̀lẹ́lẹ́kí lawú kùtùbù òòdù ó ní kútúbù ẹ̀ lóhì tẹ́ ẹ bá wo bíbélì dáadáa ẹ sọ pé bíbélì sọ pé ẹlóhì ẹlóhì làmásá bá tani lédè lárúbáwá ìláhì ìláhì lìmásá tàtírùkù léde Yorùbá tó súnmọ́ wọn ọlọ́run ọlọ́run èyí ṣe tí wọ́n fi kọ́ mi sílẹ̀. àṣàkọ́ọ̀fì. ó wá ní kútúbù ẹlòhì agbára kan ń bẹ tó dá wà òun ní ń jẹ́ ẹlòhì òun lọ lọ́hùn oòdùà ẹlòhì òun ni ọba tó dá Odùduwà babaláyín ọ̀lẹ́lẹ́kí ẹ lọ ọ̀dọ̀ babaláwo tó da ifá sílẹ̀ tó ní odù lẹ́kí lọ́jáde tí ọba kìdébi ọmọ yóò máa sọ fún yín pé ẹni tẹ́ ẹ béèrè fún yín ṣàwárí ọmọ àmọ́dù tó jáde lọ́dún yìí sọ pé yóò bímọ lọ́dún yìí ẹ mójútó àjò rẹ̀ ó wá ní ọ̀lẹ́lẹ́kí odù tí mo wí kò bímọ ọ̀lẹ́lẹ́kí láwù ẹnìkan ò sì bí kùtùbúà òòdù kò sódù tá a lè fi wé nínú gbogbo odù. nígbà tí wọ́n wá máa pé odù ọ̀hún ló jẹ́ wáhùn one one one one mẹ́rin di méjì ogbè lélẹ́yìí ogbè kejì rèé wọ́n wá ní èjì ogbè ní bàbá fa tẹ bá wá máa kéwú ẹ mú one tòkè àti one tìsàlẹ̀ ẹ já papọ̀ gbogbo yín lẹ́lẹ́ máa kéwú àtàwọn tí wọ́n ń púròfù kéwú nù yín tí wọ́n mọ̀ pé mákẹ́tà ti gba ìdajì kéwú lọ ẹ̀ ń gbá kéwú lójú afaramọ́ torí pé kẹ́yìn ọ̀básà máa ń ga ìdùnnú tiwa ni tẹ bá wá wo one one tẹ jọyìn papọ̀ yóò fún yín ní alifu one ẹlẹ́ẹ̀kejì àti one ẹlẹ́ẹ̀kejì ẹja àpapọ̀ ẹ ṣe kọdọrọ ìyẹn ó fún yín ní láàmù one ẹlẹ́ẹ̀kejì àti one ẹlẹ́ẹ̀kejì ìyẹn náà ó fún yín ní láàmù one eléyìí àti one eléyìí ẹ jọyìn papọ̀ yóò fún yín ní hawu aláhu. Allah ni wọ́n fi sọ wípé èjì ogbè ní baba fa torí pé orúkọ ọlọ́run ló púrúfù jáde fún wa ẹ sílé bẹ́ẹ̀ ni bíbélì náà wá sọ fún àìsáyà forty three verse ten ó ní àní èmi ni olúwa ta ni ẹ̀yin ó fi mí wé tí èmi pẹ̀lú rẹ̀ ọjọ́ jọba ta lẹ́ nígbà tí ó sí àjòjì ọlọ́run kan láàrin yín tí ìkan kì yóò sì hù ta lẹ́ fi mí wé tèmi pẹ̀lú rẹ̀ ọjọ́ ṣe déédé ta lẹ́ wàá fi mí jọ tèmi pẹ̀lú rẹ̀ ọjọ́ jẹ́ ọgbọọgba. Allah Allah Allah. wọ́n lẹ́mu yẹ́kùn láwù kúfúwàn ahadun ìwé mẹ́tẹ̀ẹ̀ta ló púrúfù pé ọlọ́run lọ́kan òun sì ní kẹ́ ẹ̀ máa forí balẹ̀ fún wọ́n wá ní akírun irun ìwé mẹ́tẹ̀ẹ̀ta náà ló ní akírun ẹ̀ ń sùn odù tó ní akírun nínú nfa ni wọ́n ń pè ní odù òtúra méjì òtúra méjì ní one two one one one two one one òtúra méjì nìyẹn tẹ́ ẹ bá wá fẹ́ kí nínú nfa wọ́n máa sọ fún yín pé àwọ̀ àjíkí àwọ̀ àjíkí àwọ̀ àjígẹ̀ láwọ̀ àjígẹ̀ àwọ̀ méjèèjì ló lè sáwọ̀ gbáyégún gẹ́gẹ́ ẹ dákun ta la jí kí ẹ dáhùn ní ọláyà ta la ń tọrọ ìkẹ́ àti ìgẹ́ fún anabi wa muhammad ìfà wa sọ pé àwọ̀ àwọn méjèèjì ló lè jáyé ogún gẹ́gẹ́ àwọ̀ àjíkí làwọ̀ àjíkí ọba tá ń jí kí awọ àjígẹ láwọ àjígẹ awọ ẹni tá à ń tọrọ ìkẹ́ àti ìgẹ́ fún lànàbí Muhammad awo méjèèjì ló lè jáyé ogun gẹ́gẹ́ bàbá wa jíṣẹ́ dùmàrè àwọ̀ ẹwọ́ ẹni fínni àyọnu ẹni fínni àbọ́jú ẹni fínni àwọ̀ ẹ̀pá ẹni fínni àwọ̀ gbogbo ara kófínì ni ni kí ni ṣe. àlùwàlá. Yínká Quadri kí ni ń ṣe ó ń ṣàlùwàlà ó nítorí Èdùmàrè wọn kì í gbé bí ẹ̀gbin Èdùmàrè wọn kì í gbé bí òkùnkùn ó ní fáfáfá gẹrẹjẹ tówé ní kárabàtà tàbí léèrè pé bó ló ń lọ ó lọ mọ́sálásí tọ́ba dé mọ́sálásí kí lọ́ọ́ máa ṣe ọlọ́rọ̀ kábàkàbà ló wọ́n máa ṣe ọ̀rọ̀ kábàkàbà wo náà ni alámínàṣẹ́ alákàṣàdé kàwọ́lá nàkàṣẹ́ kàlàṣà nkàlàṣàrà kàrọ́ fàdà kàlàṣà. nígbà tí ń gbọ́ kà kà kà kà tí ò yé mọ́ ló bá pè lọ́rọ̀ kábàkàbà ẹ̀ sí ń lé o. ẹ máa lọ ẹ má kíá àbí wo lọ́wọ́ méjì fẹ́nìkan tó gbàngbẹ́ wo bó ti rí bí ẹ wò bó ti rí bí òkété ìwọ òrí ṣé wá sí lọ mo ti gé òbẹ́sẹ̀rẹ̀ ọ̀ya ẹ máa bọ̀ lọ́gbẹ́ rabani ń de fún má ti kí ẹ mọ́ jókòó ń bí hìn ọlọ́run tó fi yín ẹ̀sáyé nìkẹ́ ẹ máa bẹ̀rù. àwọn kan wọ́n jọ sunrun yín jọ ti hàn bí yín ni àwọn ò jẹ́ èèyàn láyé. Allah